gbogbo olùkó bátá gbogbo tó wá wá. bẹ́ẹ̀ lẹ́yìn èdè mùsùlùmí yẹn wá àǹfààní tẹ́lẹ̀ ọ̀sán láti wá lọ orí pé kí ni yóò di àkòrò tí ó di ẹ̀rọ tó sọ̀rọ̀ ọ̀sán tí ó di òun kọ́nà àlejòlá tó máa dáadáa àwọn ìfàjọ ní ìlú yẹn sí ọ̀là àtàwọn ọ̀rọ̀ ọ̀gbọ̀n. ìjọba ó jẹ́ ìlú ọlọ́run ọlọ́run ìgbọ́dá ló ní ìlànà ọ̀là àtàwọn ọ̀rọ̀ ọ̀gbọ̀n àṣìyọ́ ọlọ́run ìgbọ̀dá ló ní ọ̀là àtàwọn ọ̀rọ̀ ọ̀gbọ̀n. أن يصلكم أنصرا ومشكورا الحمد لله رب العالمين الحمد لله الذي جعل الدنيا دار التكليف والآخرة دار التسليم وجعل الدنيا دار عمل والآخرة دار الجزاء وجعل الدنيا دار ابتلاء والآخرة دار التمكين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أشهد أن محمدا عبده ورسوله القائل فيما يرويه عن ربه أعددت لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب البشر ثم طرح صلى الله عليه وسلم قول الله تعالى فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان أحييكم بتحية ذاتية مباركة السلام عليكم ورحمة الله وبركاته Adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọba ọgbà àgbà ńlá ayé. Ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó ṣe ilé ayé yìí tó ṣe ní ilé tó ṣe pé wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wa lọ́rùn kẹta sí bẹ́ẹ̀.

tọ́ba pé ní ayé ti rere ọlọ́run ọgbọ́n ṣe dáadáa fún ọlọ́jọ́ náà àwọn tó bá gbé ní ayé ọba lẹ́kì ọlá yóò tẹ̀ wọ́n lẹ́sìn wọn. aṣojú ọlọ́run bá nínú ìjọsìn kò mu òun ló ní kápá òun ló lọ pẹ́ òun sì ní agbára ń bẹ lọ́wọ́ rẹ̀. òṣìṣẹ́ ọlọ́run láti ní ìgbé àti kẹ̀kẹ́ ọlọ́pọ̀ ọlọ́run ara níbi náà ọlọ́pàá ara lé àwọn sàádé rẹ̀ àti gbogbo àwọn ìjọ wọ́n ti rẹ̀ kọ́ sí lóbi di ọjọ́ akẹ́rọ wọn ní kí ọlá ìkí ọ̀nà ìkí sábà ti kí akẹ́wé àti amọ̀lẹ́kùn ti gbé asàlámù àlẹ́kùn kò ráfẹ̀sọ̀ náà èyí bọ́ọ̀rọ̀ kan tó. gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ rọ́ọ̀yìn ni ti ṣàlàyé mọ́jìlì sunna ó tún balẹ̀ sí àdúgbò wa yìí táwọn pé ní àdúgbò ta pẹ̀lú àkọlé mìíràn ètò ìbá máa gbéyàwó nírọ̀lẹ́ yìí tí wọ́n pè ní àdúníyá dáàrú tẹ̀kìlín wà ní àkírọ̀tò dáàrú tẹ̀ṣẹ̀rì ilé ayé ilé tó ti pé wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọ́ ọlọ́run tẹ̀sí àti ọjọ́ ìgbìyànjú òun ni ọjọ́ tó yẹ pé wọ́n sẹ̀ wálé sẹ̀ lórí ẹ̀ ọjọ́ ìkẹyìn ni wọ́n sẹ̀ wálé sẹ̀ gbogbo gàmà sí lórí ayé ẹ̀yìn ni a mi àkọlé yìí àkọlé sani tó ṣe kọ́ fẹ́ máa rẹwà lẹ́sí tàbí ọfẹ́ máa jẹ́ nìkan tí ó máa ṣe wá lójú kòkòrò pé ká jẹ́ nìkan bá gbìyànjú nílé ayé wa ilé ayé yìí ilé kan ní tó ṣe pé àwọn Yorùbá máa ń pè é pé ọjà ló jẹ́ ọjọ́ ihe àlùkìyàmọ̀ ní ilé fún ẹnu ọkawa wa àwa ní jáde ní a síbí ààyè wa lọ́jọ́ kan lẹ́bí ọmọ Muhammad sallallahu alaihi inú nǹkan tí ọ̀pá mọ́fáwa náà àti ohun ọlọ́run bá sọ nínú al ṣùgbọ́n látara fún àwọn ọba gbé ní sí áṣẹ̀lẹ̀ ilé ayé ọjà níbi wa Adam àríṣọ́lá tó ọjà sí àlùjẹ́nà tí dị tó ṣe pé láàyè àdámọ́ ayé mọ̀mọ́ tí tó fi padà sí ohun tí ọlọ́run ọba ní ọmọ sí ọlọ́run bá ma pé kọ́ máa jẹ èso ó jẹ èso náà dé jẹ́ ṣàìtọ́n lọ́sàn títí títí tó padà ní kọjẹ̀ ìṣúná tó wá ní pé ànábì wa Adam àdínsọ́lá sọ̀sọ̀lá àti ìyàwó rẹ̀ sáàpẹ̀ ní Hawa ọmọdà ní pé wọ́n bára wọn lórílẹ̀ ayé yìí bí wọ́n ti wá jẹ́ nìkan tó pé wọ́n pẹ́ lórílẹ̀ ayé yìí ọkọ̀ bẹ̀ jọ kan náà nínú ọ̀tà wọ́n jẹ́ pé ọ̀gá ànábì Adam àdínsọ́lá ó lo one thousand years láyé yìí tàbọ́mọ̀ tó wọ́n one thousand years àwọn ọ̀gbìn gbà tó pẹ́ ni ọdún kìíní ọdún kejì ọdún mẹ́wàá ogún ọdún àádọ́ta ọdún ọgọ́rùn-ún ọdún ọgọ́rùn-ún méjì ọdún títí ṣe ń wá lọ one thousand years láyé ṣùgbọ́n ó ti lọ one thousand years náà tó ìkó padà dé náà yẹ́rù wáyé pé àwa náà a máa rí mú wa ẹni tí ó lu ogún ọdún àbẹ́ntí òní ló kọ́ bẹ́ẹ̀ ẹni tí ó lo ọgbọ̀n ọdún ẹni tí ó lo ogójì ọdún ẹni tí ó lo àádọ́ta ọdún ẹni ọba pẹ́ lórílẹ̀ ayé nínú wa láwọ́ta wà yìí òun náà ní pé ó lo ogójì ọdún wọ́n rà mọ́ ọdí yíyẹ níkẹyìn náà kọ́ yọ padà fún náà tí ẹ bá kó lórílẹ̀ ayé yìí tí wọ́n bá ń bí pé tó tiẹ̀ wáyé rí ohun tí wọ́n sọ ni pé tóun wọ́n pè lẹ́ta bóyá mo pàṣẹ kọjá gbogbo àsìkò táwa rí àlòlé ayé yìí àti bí kéèyàn gbàgbẹ kọjá lẹ́yìn lọ́jọ́ gẹ́gẹ́ bá wọn bọ̀wá ẹgbẹ́ láti tàrà ilé ìwọ̀n ló fẹ́ fún ẹ̀sán án ká á nà mọ́ yàwó yàwó ní ha láwùjẹ ìbádó ìlà àṣìyàtàn àwùjọ àhà ilé ayé yìí èyí máa lọ bẹ̀ ní gbogbo bá a ti rí àlò ọgọ́dún yọ ọpẹ́ èyí ó máa wọ bóyá mo lo àfíjà bóyá mo lo àfẹ̀mọ́jú àárọ̀ áwùjọ hàhà tàbí mo ti ẹ̀dì yálẹ̀ ta ẹ̀ńdó kò tó ìlàjì ọjọ́ tí yẹn ló lórí ayé ó sì ti rí náà nù torí pé ọlọ́run ọba lẹ́kẹ́ ọlá ọ̀sàlàyé pé ẹnìyàn yọ̀wọ̀ máa ń tàn lọ́ọ̀hìn kà á lè ṣe sálẹ̀ tẹ́ni bí màá jà ọjọ́ ọjọ́ kẹjọ ìwé àti yàmà yóò máa ṣe déédéé one thousand years èyí tó ṣe pé à ń kà lórí ilé ayé yìí yẹn ló jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ yìí wọ́n pé ayà tó wọ́n tó wọ́n tó máa rí jù nípa pé lọ́jọ́ ìwé àti yàmà nígbà tí ọlọ́run bá fẹ́ ṣe ìdájọ́ ọjọ́ ẹyọ kan náà ni ṣùgbọ́n yóò dà gẹ́gẹ́ bí kàfọ́ọ̀sì náà alifasana fifty thousand years ọjọ́ ẹ̀yọ̀kẹ́ náà ni ó yọ wá sí ilé fifty thousand years èyí tá a lò lórí ayé ló fi wá jẹ́ pé ilé ayé tá à ń gbé yìí tẹ́mi àti ẹ bá jọ mọ̀ pé gbogbo báyìí ó ká pẹ́ńpẹ́ tó á padà kú òwújọ ká ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti bá nínú tàn ń bìyìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti wáyé yìí tí wọ́n ti dẹni ìta àwọn náà bá nínú àwọn èèyàn tí wọ́n wọ́n ilé ayé yìí adé bá wọn láyé tí wọ́n ti dẹni ìta lónìí olówó bẹnu wọn tálákà bẹnu wọn ọlọ́lá bẹnu wọn olùsí bẹnu wọn ọlọ́rọ̀ bẹnu wọn ẹni tí ò sí ìtẹ̀tẹ̀ bẹnu wọn bá pàdàpàdé bẹnu ọmọdé bẹ gbogbo wọn yìí wọ́n ti lọ bọ́ lọ́wọ́ báyìí àwọn máa wá jẹ́ nìkan tó ẹgbẹ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ilé ayé yìí fún wọn wọ́n máa wò bí ká pé èèyàn kẹ̀ kọjá bẹ̀ látàrí pẹ̀lú ó ti jẹ́ pé wọ́n lọ àìmọye ọdún bẹ́ẹ̀ wọ́n dáṣọ ń bẹ́ẹ̀ wọ́n sì náwó ń bẹ́ẹ̀ gbogbo àwọn ohun tí máa ń lórílẹ̀ ayé ni ọ̀padà di ohun tó fi pé tí wọ́n bá ń sọ nípa adé ayé fún wọn wọ́n máa wò pé táwọn sì wà lẹ́nu ó ní àwọn gbàgbọ́ kọjá bẹ́ẹ̀ ni ìdá ayé yóò fi máa jẹ fún wọn. ẹ̀jẹ̀ wo àwọn tí wọ́n jẹ́ Yorùbá tí wọ́n kọ́kọ́ ṣáájú àwọn Yorùbá tó kọ́kọ́ ṣáájú táwa náà bá ń lóta tá a gbọ́ wọn òun náà làwọn láwùrúdù àwọn Oòduà àwọn ọ̀kàndí àwọn ọ̀rẹ̀míyàn àwọn ṣẹ̀gbọ́ gbogbo wọ̀nyí wọ́n wó ilé ayé ṣùgbọ́n gbogbo bí wọ́n ti pẹ́ lórí ilé ayé tó àrínú wọn tó ti pé ó bínú kúni àrínú wọn tó ti pé ilẹ̀ ló gbé mi àrínú wọn tó ti pé ìbànújẹ́ ló jẹ́ ti ètè òkú gbogbo àwọn ẹni yìí àríyìn ó kókun só wọn ò rántí wálé ayé tó wọ́n ti ayé wa tí wọ́n mọ̀ pé ìtàwọn sá fún lọ́jọ́ kìíní àná tí wọ́n mọ̀ pé àwọn àwọn ọmọdé ọmọ wọn padà wá ṣẹ̀sì yẹn pẹ̀lú ọ̀rọ̀ lónìí kọjá ni wọ́n lè má dara wọn láàbù ló báyìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn sá fún Islam ni wọ́n sá fáwọn ọ̀rẹ́ ti ẹ̀sìn Islam yìí àwọn òṣìṣẹ́ ni wọ́n gbógun táwọn bí wọ́n ti wá sá tó nígbà tí ẹ̀sìn Islam jẹ́ ẹ̀sìn gbogbo àgbáńlá yìí Islam padà wá ọlọ́run ti ṣe ìgbòǹkẹ́ wa lónìí àti tó bá wọn pàdé yẹ. lókun wá jẹ́ pé àwọn tá a jẹ́ mùsùlùmí àwọn lágbọ́dọ̀ mọ oore tọ́lọ̀ wọn bá ṣe fún wa. ó ṣe pé oore yìí àgbọ̀dọ̀ jẹ́ ọkọ́ báwo apá ṣe pọ̀ lórílẹ̀ ayé yìí àwọn tí ń ṣe tọ́lọ́mù ọba kéré lódodo àwọn tí ń tó wọ́n ń ṣèṣẹ́ ẹnu wọn lọ́pọ̀ jù tá a bá sọ nípa ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn tí ń bẹ lórílẹ̀ ayé ẹ̀sìn ìsìláàmù nìkan iná lọ́la kò ní ní kàtìkàtì àwọn tó bá fẹ́ máa mú ọ lórí lókun tọ́lọ́ wá sí ìtumọ̀ láti rí ṣùgbọ́n mo èsì yókù mo ti rí ose ní torí pé kéwòn lè ṣe sí tẹ́lẹ̀ ẹ̀sìn ni wọ́n ṣùgbọ́n ẹ̀sìn islam tó wọn bá fi sàánù ní adé ẹ̀ kúrò láti jọ mọ̀ ọ́n pé oore lọ́jẹ́ àgbọ̀dọ̀ jẹ́ ọkọ́ ẹni ó jẹ́ mùsùlùmí kò tún ti mi mú láyé ẹni ó jẹ́ kèfèrí kò tún ti mú bá wọn náà ọ̀fẹ́ ti kẹ́kẹ́ títí ní mẹ́kú gbogbo ẹni yóò jọ bàjẹ́ tí ó wù lórí ayé ìtọ́fẹ́ ló àjọ ti wàhálà ní mùsùlùmí ó ti ti wàhálà ilé kèfèrí ni ó ti ti bó ti jẹ́ pé àwọn jẹ́ mùsùlùmí aláfẹ́ jọ́sìn fọlọ́run bá wọ́n ṣe ṣe wàhálà lórí ìjọsìn yẹn bẹ́ẹ̀ ni lórí nǹkan táwọn ní ẹni gbàgbọ́ sí àwọn yóò ṣe wàhálà lórí ẹ̀ wàhálà wọn ní oṣù pọ̀jù ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́nu lọ́jọ́ pé wàhálà pọ̀ ju lọ ìwọ̀n bá díẹ̀ làwọn ṣe ọlọ́pàá oṣù tẹ̀wá lẹ́sẹ̀ lọ́pọ̀ ṣùgbọ́n wọn tí wọn lẹ́tún náà bà nígbẹ̀yìn náà tẹ́sílà náà táà wọn ti ti ti bàbá mọ àwọn ẹlẹ́sìn kan tí wọ́n bẹ láwùjọ wà yìí tọ́wọ́ ẹgbẹ́ nípa pé ká gbá àwẹ̀ a wọn àwọn ogójì làwọn gbà tí wọ́n lọ́wọ́ wọn. mo ò ní jẹ́ nìkan tí wọn jata kò sí sáàrì nínú oúnjẹ nínú tí wọ́n ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ lẹ́sẹ̀ níwájú tí wọ́n ṣe ń tú láti fún wa ọba lè ṣe múrí ara ẹni lọ́dọ̀ tí wọ́n àwọn sáìsùn wọn ò ní sùn wọn níwọ́ ó fi pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti fúgámù ẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ láago méjìlá aago mẹ́ta wọn parí lọ́ba bẹ̀rẹ̀ láago mẹ́ta ọ̀dà aago mẹ́fà aago mẹ́fà dájú wákàtí mẹ́ta ni wọ́n lò pápá jùlọ lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ fún òní má ṣe fún òní má ṣe lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ṣùgbọ́n gbogbo wọn ṣe yí náà àbá wọn mọ ń sọ̀rọ̀ èrè parasẹ́lá ni àrínú wọn ti ń sàlàyé pé tí wọ́n sàlàyé fáwọn ò ní fẹ́yàwó bẹ́ẹ̀ làwọn ò tiẹ̀ ní bímọ wọ́n jẹ́ padà lónìí wọ́n jẹ́ títà lónìí ṣùgbọ́n ọlọ́wọ́n bá ti tọ́ sí wọn lọ́dún bá ti gbé fàmà ọ̀rọ̀ àwòrán akọ̀rẹ̀ àyàtà wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n òun ò lè ṣe pé àwọn òní súnmọ́ mi ọlọ́run bá ti fún wọn láti lé òun òní sí oúnjẹ òun sí ga àwa ilé ẹ̀ lónìí pé òun tó òun sí oúnjẹ òun sí ní sèǹtì kẹsílẹ̀ ìwò ní port river wọ́n dá àwọn padà kan bẹ́ẹ̀ àwọn ti ta àwọn kéékèèké twenty three ló kú lórí ẹ̀ twenty three iná ló kú lórí ẹ̀ wọ́n ti ń tẹ̀lé ìpínta ló lóyún. bọ́lá ti lóyún wá fàdá ni lọ́sẹ̀ mẹ́lẹ́ ìpínta ló lóyún fàdá náà ni ọlọ́run fàdá èyí ti jẹ́ ìfọdá na pè yín ni ó ní lérò ọ̀pọ̀lọpọ̀ wọn náà lárí lónìí sórí Facebook wípé òun jẹ́ nìkan tó ti pé èèmọ̀ odidi pásítọ̀ ni o ó ní mọ̀kẹ́ ń fẹ́ kú nínú tẹ̀lé ayé òun fẹ́ sọ gbogbo nàìjíríà òun àtàwọn ọ̀rẹ́ òun mẹ́ta àwọn jẹ́ mẹ́rin làwọn làwọn bẹ̀rẹ̀ àti làwọn ní ásídẹ́ǹtì àwọn ọ̀rẹ́ òun ẹ̀jẹ̀ tàyẹ̀ kú òun ìkàlù wẹ̀ ṣe ṣùgbọ́n òun ti ẹ̀sìn òbùdó nígbà wọn ti tọ́jú ìfọ̀hùn wọ́n sàlẹ̀ pé àwọn ọ̀rẹ́ àwọn àtìyàwó òun bóun ṣe ń jẹ́ alàgbà ìyàwó òun jẹ́ ìyá àjọ wọ́n dá aṣọ ìbílẹ̀ pé káwọn òun fi wọn bá tó kùn ní sẹ́yìn ayé òun òun fi ṣe fi òun ṣe fi Jésù báyìí ló ṣe bẹ̀rẹ̀ sẹ́yìn ayé rẹ̀ òun gẹ́gẹ́ ní so ó ọdún márùn-ún gbáko àwọn òbí máa mo máa ń sẹ́yìn ọdún márùn-ún ìyàwó òun bá lóyún òun máa ń sẹ́yìn mọ̀ pé àbí Jésù àgbé wá lọ́nà lọ́rí. Àwọn ti kòrò. Ọ̀pẹ́ kò jìnà, ìyàwó tó lóyún mi. Ah! Òwá fọ abalẹ̀ pé náà, obìnrin yóò ní mọ̀ pé òun gẹ́ẹ̀tì òjò. Òun mọ́ farádà, òun farádà. Ìyàwó òun ti bímọ mẹ́rin báyìí. Òun mọ̀ pé àwọn olè lọ́wọ́ ọwọ́ kò pé kò fẹ́ sọ ọkùn ìjọ ni ó kò lọ́wọ́. bí wọ́n ń tànà ẹ̀kọ́ ọmọ nàìjíríà ẹ̀kọ́ ọmọ nàìjíríà dábàá ẹgbà tí ó ní kí n ti ṣe. ìyàwó mi yìí àwọn ọmọ tí mi yìí mọ̀ bóyá ọkọ̀ kan náà ló láwọn ọmọ yìí bóyá ọkọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní wọ́n. àmọ́ ọ̀rọ̀ tóun náà sàlàyé pé bàbá òun ló ní kó wọn lọ jẹ́ nìkan sí wọn náà gba gbàdúrà lọ́dọ̀ àlàkà wẹ́rẹ́wẹ́rẹ́ òun sì máa wọn rí òun méjì lọ́wọ́ àwọn rí òun méjì tó ń mú lọ́wọ́ yìí alàgbà rí pé òun dùn lójú ọba mú òun lọ lẹ́ka tó jí àwọn òun òun yẹ òfúra mọ́ òun yóò fúra mọ́ pé abúlé lè fẹ́ sàmúrí tó gbá ni mo mú òun lọ lẹ́ka ilé tó mú òun lọ yìí lọ́ba ní pé ìlú bẹ lára òun òun ti gbọdọ̀ yọ ètò òun wò kò ní sọ́nà tó wọ́n gbà òun kúrú wò yóò ọ̀dà mú wọn méjì òun lọ òun wọ́n ní àbáyọ òun ò rí wọ́n bẹ́ẹ̀ nínú ilé òun délé òun sọ fáwọn òbí òun àwọn òbí òun gbà ń sáná. Àwọn ọ̀dọ́ ń bá wọn. Ẹni ọlọ́run tó ń ọmọ fún ń tẹ́ ní lára rẹ̀ ni nígbà wọn ti ń bọ́ wọn dákẹ́ wọn ò fẹ́ ajẹ́ pé tí wọ́n ti máa ń tẹ̀lé wẹ́rẹ́wẹ́ wẹ́rẹ́wẹ́ wẹ́rẹ́wẹ́ tó ń bá ti lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí wá sóhun débi pé àwọn òbí òun ò dé sọ̀rọ̀ fún báyìí ní alàgbàbí ìbò ń pa ní. òun náà gbé ọmọ nàìjíríà àwọn nàìjíríà wọn dá lóhùn ìgbéyà wọn bá kó wọn jọ bí àwọn alàgbà ọgọ́rùn-ún èmi méjì ní ọ̀la lọ. ìwọ sọ ọ sáyé ni ẹnì kan sọ débi pé òun tóun sọ̀rọ̀ rẹ̀ tóun sọ̀rọ̀ bọ̀ yìí tóun kọ́ kiri yìí. ọba máa ń mọ iye alàgbà pé kódà òun wò pé ṣíṣe bẹ́ẹ̀ òun fi ń jẹ́ ẹni ẹni ìrere lọ́dọ̀ ọlọ́run. pé kódà tó ń gbé ṣe lọ́dọ̀ wọn òun ti máa retí pé wọ́n gbọ́dọ̀ nínú sẹ́yìn wáyé nínú sẹ́yìn wáyé ẹnìkan ní sàlàyé àánú ọlọ́run tó lépa báwọn ní ìyàwó òun tó fi kẹ́hùn tí èkó òun lẹ̀ nígbà kan ìbàdàn lòun lòun lọ òun ti gba kábíyèsí ìbàdàn wọn fẹ́ yẹn ní kàtàlí ọ̀rọ̀ ẹlẹ́nu agbọ́gbọ́ àwọn ọdún ẹlọ́lọ́ oníjọ́ tó wọn bọ̀ wọ́n débẹ̀ ó ti ní sẹ́ẹ̀ àwọn tó wọn bọ́ dé ó ti níbi tí wọ́n dé sí ó ti wọ́n ní táì tí wọ́n fi máa fíríjì báwọn títàbí ẹ bá ti tó ẹni ọba jọkùnrin obìnrin náà máa fíríjì ẹni ọba jọbìnrin ọkùnrin náà máa fíríjì. táìmù kan náà wọ́n máa wá go tó bá ti tó bí ẹ̀yìn thirty minutes. ìyànà ọ̀sẹ̀ bíjà mi yẹn bá ti lágbára tó làwọn ti mú kó láyé yẹn ilé ti wà lẹ̀ ilé ti wà lẹ́nu.

kejì wọ́n ti títí táwọn fi ṣe ní ẹ̀kẹ́ ẹ̀dógún ó ti bá wọn títí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àwọn wọ́n ti àwọn ó sì lójọ márùn ìjọ kejì ìjọ kejì ìjọ ẹlẹ́ẹ̀kẹrin iná ìyàwó kẹwò gbogbo wọn fóònù lóhùn fún wọn kọ́ọ̀lù pé à bàtẹ́tẹ́ lọ́tẹ̀ ní dẹ́nu àsìkò tí wọ́n gbé ìsìnkú kọ́ọ̀lù láyé ó sì ti ní gbogbo tí wọ́n ti pe àwọn bọ́ọ̀lù àtàkùn bá ti tó òun ẹni alẹ́lúwò gbọ́ látọ̀wọ́ òun kí wò sí lọ́dọ̀ ogun àwọn pàdé. Ah, lágbájá níbi lágbájá yìí àìsàn ní kí gbé ohun gbogbo àwọn fábílì òun ti ń pè òun. ibi ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ yẹn lọ́lọ́run fi máa ọwọ́ padà wá wá ní. Ah, èdè láti lè kẹ́lẹ̀ tó ń gbé ẹ̀sìn yóò mú yẹn. ọlọ́run bọ́ ọmọ àlejò ayé yìí bàbá jẹ́ mùsùlùmí á ṣe wàhálà bàbá jẹ́ kéfèé rí wàhálà ó ṣe wàhálà wàhálà tí wọ́n fi ní òkè ti wa lọ. ṣùgbọ́n bó o ní wàhálà tiwa ni mo ti ní já sí pé wọ́n máa wá jẹ́ nìkan bí báwọn ni wọ́n máa wá fi wá. máa wá jẹ́ òyà sí àmà. bó o ní wọn ò ṣe ní bú wa láàṣẹ ní ìṣẹ̀bí ọjọ́ òyà sí àmà. الدنيا دار التشريف والآخرة دار التشريف ilé ayé léyìí ilé tí wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọ́ wa lọ́rùn ìgbẹ́ ká sí a sì gbọ́dọ̀ sí tá a bá sẹ́yìn ní ọjà sórí rẹ lọ́jọ́ ìrìn àmìyà àìmáṣe wa ló jẹ ká lákòókò àwọn yòókù àwọn olùmọ̀ ọlọ́run méjì náà ni ó wọ ní ọlọ́run àwọn ẹni àbákọ̀ọ́kọ́ làwọn tó já wọn kìfèrè wíńdà àwọn tí wọn wọn ò ní sí ìdí afárá ìṣòro ti wà tí wọn bá ti ń wọ iná dé làwọn ti máa bọ bẹ́ẹ̀ dàgẹ́dẹ́gbẹ́ tó bá wà ní kejì làwọn mùsùlùmí tó ti pé mùsọ́ọ̀t ẹlẹ́sẹ̀ ni wọ́n wọn ò lè sí ìwàlú jẹ́nà àti kí wọ́n lọ́kọ́ sí ẹ̀ṣẹ̀ wọn kò ní síjà kẹ́kẹ́ ní ọ̀gbìn àti ìdáhùn ìlú lọ àwọn ni lórí afárá ìṣòro ni wọ́n jà àwọn tọ́lọ́ wọn bá bá yá bù tọ́lọ́ wọn bá bá là àwọn aláǹtà lè kọjá ọlọ́run kọjá ó dínà ló wà lọ́wọ́ òun ló ti dáa jù ọlọ́run bá ti di orí wa pé kò sínú wa nílẹ̀ àwọn àrídùn à tí ò ní rí ẹ̀ ta nìyẹn bí ẹ ṣe é lù ṣùkùrà ká lè bá àjẹ́ nìkan náà lè mú lọ́pẹ́ lọ́dọ̀ ọlọ́run pé á ṣé kí ni ìbáwọ̀ ni alihamdulilayi wa bi náà ṣùgbọ́n wọn kẹ́ bẹ tó ṣe pé wọ́n máa rákò tó bá dé sẹ́ńtà àti àyè rẹ̀ yóò tún pọ́ sí lọ́wọ́ tí a pọ̀ sínú náà ọlọ́mọdé àwọn òṣèlú wọn bóòwò la ṣe ní nínú wọn àdúnyá dáhùn tẹ́kìlì àgbọ̀dọ̀ jọ jábọ́ àgbọ̀dọ̀ jọ bọ́ máa lọ́wọ́ káyọ̀ tó kàwé gbólóhùn náà sì náà ṣe ń lọ lọ gbólóhùn ohun ṣẹlẹ̀ kó sọ àgbọ̀dọ̀ nǹkan bọ́ máa lọ́wọ́ máa máa ká ṣùgbọ́n àwọn ọ̀pọ̀ nínú máa ọ̀pọ̀lọpọ̀ wa ló òun sì ní nǹkan àkọ́kọ́ ó ti pé a gbọ́dọ̀ ní tọ́nà ọ̀rọ̀ rẹ̀ yóò àwọn olùmọ̀ ẹgbẹ́ ní gbogbo kọ́ọ̀sì tó ọba ẹgbẹ́ ń gbé ó mọ̀ Yorùbá tí ọba ẹgbẹ́ lọ bẹ́ẹ̀ ni ọ̀bá ẹgbẹ́ ìsìláàmù lọ́dọ̀ ọlọ́run gbogbo tó yóò ṣe lórílẹ̀ ayé yìí amúlòdò wa lẹ́yìn ẹ̀wá ní àṣọlá àṣọlá tó táwọn yẹn òun dàrí lẹ́yìn mathematics tó ṣe pé òun náà ń kéjì English lọ́jọ́ gbẹdàlùfìyàmà tí wọ́n bá rí pọ̀ ọjọ́ mùsùlùmí fine alhamdulillah awwal ma yuhasabu bihi al-'abdu yawm al-qiyamah ìgbà àwọn tó kù tí wọ́n wò lẹ́yìn wọn jẹ́ mùsùlùmí wọn. tí ìyẹn bá pé bó o là lẹ́yìn tí o wò ọ̀pọ̀lọpọ̀ wa lónìí lọ́jọ́ pé hajj sọ̀rọ̀ àwọn yẹn ti ń fi lọ́hùn onírìnrìn ara má pàá jùlọ àwọn obìnrin látara pọ̀pọ̀lọpọ̀ wọn ilé ni wọ́n ní kí wọ́n ti máa dérò àwọn ọkọ wọn àìsí ìdí wọn. ẹnìkan bẹ ó ní kó wọn tó dì jẹ́ sí pé ìyàwó òun kí òun láyọ̀ ọ̀pẹ́. owó ìwé nídàájí ni ó gbàgẹ̀ tó bá ń lọ mọ́sálásí ni ó gbàgẹ̀. ojú wọn fún amọ̀ ìwọ̀n àtúbọ̀lẹ́sì ni wọ́n rẹ̀ tó ń gbogbo ẹ̀kú wọn jẹ́ ìsáyẹ̀ fún wọn lórí lálẹ́. ṣùgbọ́n àṣùbá ní wòkà ah, tó bá fi ń káṣùbá bí náà àti gbẹ́gbẹ́ òun lọ sọ ìdí òun gbọ́ mọ́sálásí báyìí yóò tó ohun ní wọn. lọ́pọ̀lọpọ̀ ọgbà òun máa lé òkú ti kí wọn ń sun nílé ìwé tí ó lọ ó lọ pé ti múra ti a máa kí wọn fáwọn tó jẹ́ wọn ọkọ ọ̀kan náà tó jẹ́ wọn òun hà ẹni ń sàlàyé pé ah! nígbà tá a sàlàyé dálẹ̀ agbègbè yìí níjọba ó ní pé òun ń gẹ́ lọ ní ìbáwí o àdámọ̀ òun òun ní pé lọ́pọ̀lọpọ̀ ọgbà òun ó gbomi kó òun lọ sálùwà lá kó bá jó mi bẹ tó wọn sálùwà lá tẹ wọn sálùwà lá tó wọn sálùwà lá báyìí méjì o lọ́pọ̀lọpọ̀ ọgbà ìwú èépé tóun bá kíjù ní kóun orí mẹ́ta pàápàá jùlọ àwọn ọ̀wọ́n sẹ́yìn òun máa ń gbé wòye tó ń gbé sátúbà yòókù tó ti mọ́tò wọ́n bá ti di mọ́tò nìta àsìkò táyà orí wọlé òun ti ta yìí tòmọ́tò ta yóò ti rò wọ́n lójú pé mẹ́rin mẹ́rin ọjọ́ mẹ́jọ òun tó ń fi sá òun gbé yẹ́rù yìí pé òun sì sí ní ayé òun ṣùgbọ́n kọ́ òun lọ́wọ́ kọ́ òun ṣe bá dé sí ní ẹ̀ padà. ọwọ́ ní kí èèyàn mọ̀ pé ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá sọ pé wọ́n ti sàmì inú bí sọ́bọ́rí wọ́n sọ̀dá ìnà lákàbí ọ̀rọ̀ tó ń ìjà àdàkà ẹ wá ìrẹ̀lẹ̀ ọlọ́dọ̀ ọlọ́ọ̀ta pẹ̀lú sùúrù àti ìrun kíkì ìrun tẹ́ ń wò yẹn ó tóbi o فإن هذا كثيرا وأمر أهلك بالصلاة والصبر عليها Àwọn aráalé rẹ̀ ni wọ́n máa dẹ̀rùn tí wọ́n ti sùn lè lórí. Nígbà mo wà ní Àkúrẹ́, ìdè kan tẹ́ tí ń gbé bẹ́ẹ̀. Fúláìtì mẹ́rin lé ọ̀ṣẹ̀. Ẹnìkan wá ń bẹ náà tó ń gba fúláìtì Kírísítẹ̀nì. Báà tí wọ́n máa ń lọ kírun, ó ń gbá ìlàmúrù ọ̀tá mọ̀gbà tó ó kàn sí ìdíkọ́ padà ó wá ó sì lè ṣe ìsìláàmù yìí ó ṣùgbọ́n ó ní bá kọ́kọ́ dá sí ọba pè mí jọta. ìsìláàmù yìí ti ń wù mí lè ṣùgbọ́n ìmọ̀ fẹ́ lè sọ ni bóyá ṣé èmi lè má máa kéwòn yẹn tó ti pé mi ò ní kí tó yá tí má rí ẹ lọ ní ọ̀sẹ̀ ó ti tó wákàtí mélòó ẹ̀sùn lọ. eléyìí ọ̀wá jọ mí lójú o ó fún bẹ́ẹ̀ níta yẹn ní máa jọ mí lójú jù. káwọn ọmọ ọdún máa ti tàṣẹ dé ìṣẹ́wó lọ́wọ́ láyé ẹ bá ti lọ ẹ̀sùn jẹ́ ìṣẹ́wó gidigidi ẹ̀sùn lọ. òun á ti dé wàá fún mi lò òní o ẹ̀sìn ni ẹ̀sìn jẹ́ ó lé wàtáì wọ́n ti ìpínlẹ̀ wà ní àwọn sọ́dọ̀ pọ̀ lọ́wọ́ náà. Ojú ló lọ́wọ́ lọ́wọ́ wàtáì wọ́n ti ń lò náà. fàyínà àlàkẹ́lẹ́ ọ̀ á wàdá ìhun lé lọ́dọ̀ àti tọ́ba fi rọ̀ lọ́rùn tó tọ́ba fi rọ̀ lọ́rùn kó o ní sùtọ̀ wá sí ìṣe òun ẹgbẹ́. ọ̀bẹ náà tó wọ́n kó o sì kí báyìí yóò wọ́n wọ́n wọ́n wọ́n tó yóò wà lẹ́nu rẹ ni pé ìṣá ìṣá ìṣá ìṣá yóò wọ́n. Ṣùgbọ́n tọ́lọ́ bàbá títà tọ́lọ́ bẹ́ẹ̀ máa yọọ kọ máa pọ díẹ̀ díẹ̀ ìwòsàn yọọ kọ máa pọ díẹ̀ díẹ̀ bóò láti mójútó nǹkan yẹn tábà mójútó nínú àwọn ìṣẹ̀lẹ̀ yẹn kò wá ní orúkọ wa lọ́wọ́ àfọlá bẹ́ẹ̀ lẹ́wọ́ ní síyà àtàwọn tó jáwọn ìjọsìn yòókù àfọ àwọn Salman alifarisi àti àfọ àwọn Abu Darda nínú sọ̀rọ̀ ìbùkọ́rí ẹ̀ ń kọ̀ báyìí náà mọ̀ àdẹ́bì ó ṣe wọ́n lọ́mọ ọ̀yá nígbà tí wọ́n dé ọdịna mọ̀dínà ìgbà yẹn ni kò sí mùsùlùmí òde pọ̀ ìṣe wọ́n lọ́mọ ọ̀yá yẹn òun náà ni pé wọ́n ti yọ ọmọ ọ̀yá ara wọn nígbà yẹn bí bá kú ó ara wọn ìtumọ̀ rẹ̀ ni láti gbogbo padà sí ilé wọn. Salman ọmọ ajé nìkan tó yẹ pé ìmọ̀ ọwọ́ àlọ́jọ́ kan ní sọ ikú kọrí nígbà tí ó débẹ̀ ọba bá ọmọ jàjà nígbà tí ọba ọba rẹ̀ ń tọ́kájọ síbi kan níbo ni àbújá dá lọ ó ní àbújá dá ilé ayé ni olóhùn ọ̀láyé mọ́ ọláyé yóò jẹ́ kankan mọ́lá omi nà tún di àṣà kò sí omi ilé ayé yóò jẹ́ kankan fún wọn ọ̀hún òwúgbé ọ̀pẹ́ kò jìnnà àbújá dá balẹ̀ ọ̀sán aláhùn bá ọba ọba tètò jẹun wọ́n tètò jẹun pé kọ́ jẹ́ báyìí ọ̀sọ̀ fún wọn pé ẹjẹ́ o fàyè mi fà èmi gbá o káyè bá mọ̀ pé ìjọsìn sọ́lọ́ wọn bá tó lọ ọlọ́run gbá o àbújá ta àgbàlùmáà bá rìn lọ pé lẹ́ àárín jẹun ìyá tàtàkù nítorí jẹ́ kó ọ̀jẹ́ àwọn ní olùwọ́jẹ́. àbúrò ọ̀dà bàbá wọn ẹgbẹ́ ìlú ọmọ ẹgbẹ́ jẹun bá wọn jọ wọn ò ní sùn ebi ní lọ́wọ́ aago mẹ́sàn-án ó tó ni àbúrò pé kí wọ́n lọ gbé ní máa ń yí fún alẹ́ pé ná sùn ìtàsíkò rẹ̀ wọ́n. ó tún

ìyàwó rẹ náà níwọ̀n lọ́dọ̀ rẹ àlejò rẹ náà níwọ̀n lọ́dọ̀ rẹ wọ̀lẹ̀kùn lè wò hákẹ́ àkàn ẹnì kọ̀ọ̀kan ló ní ìwọ̀ tó gbọ́dọ̀ fún àwọn táwé yẹn fàáàdì kò lè wò hákẹ́ àkàn ó sì gbọ́dọ̀ fún ẹnì kọ̀ọ̀kan níwọ̀n ọ gbọ́dọ̀ fún wọn báwo ni ṣe wá rí a gbọ́dọ̀ mú kẹ̀kẹ́ lọ sáà ọ gbọ́dọ̀ jáláwẹ̀ lọ́mọ àgbà rẹ̀ tó níjà. òsínú fúlàmù ẹni àkọ́kọ́ tó kọ́ fẹ́ ṣerú rẹ̀ òun náà náà mọ̀ ọlọ́run fún lágbára ọ̀dọ́ ni ọlọ́ba níbi ọmọ ọmọ ọlọ́run ààwẹ̀ wù mí gbà àdúgbò ní pé máa gba ó ní pé mo lágbára jù bẹ́ẹ̀ lọ àdébí ní pé máa fi ní sí ó ní mo lágbára jù bẹ́ẹ̀ lọ àdébí ní pé máa gba ó ní wọn lágbára jù bẹ́ẹ̀ lọ àdébí ni pé máa gba àdébí àwọn àdébí ìdáwó fàyínta òun yẹn súnmọ́ yàwó máa ń wọ̀yà sọ̀rọ̀ yàwó máa ń máa ń sinú jọ sí máa ń gbára jọ sí máa ń sinú jọ kà ó ní wọn lágbára jù bẹ́ẹ̀ lọ àdébí ni pé máa sọ ọmọ máa ń sọ ọmọ àbẹ ọ̀sáwẹ̀ lẹ́nu bá gbára ẹgbẹ́ mi. Abdullahi bin Amr bin An orí bẹ́ẹ̀ lọ́wọ́ pẹ̀lú àdébí ọmọ àwọn sọ̀rọ̀ tó ń ṣe ọlọ́run bá ti kó lórí ayé tí abdullahi ibùn àwọn òfin dàgbà ṣùgbọ́n gbàgbà dé ìpadà ń sọ fún ẹ̀ pé yálà ìtàlẹ̀ ọmọ ṣe ti ìgbà ó sọ àlẹ́bí ọmọ Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n síbẹ̀ ó ń forí rẹ̀ olóhùn ọ̀fẹ́ lọ́wọ́ ti ọlọ́run lẹ́ni tí ó ń gbá àwẹ̀ tó ń dín ní àwẹ̀ àlẹ́ ìyàwó ṣàlùfà ṣùgbọ́n àgbà ti wá mú kọ́lẹ̀ láwọn agbègbè kan agbègbè wọn tọ́mọ jáwèé lọ tàà bí oṣù méjì lọ́wọ́ ẹsẹ̀ tí oṣù méjì tó àwàlà lẹ́yìn bẹ́ẹ̀ kó wọn sá wà lẹ́yìn tó ti pé ń gbá àwẹ̀ ìjọ kẹrìndínlẹ́ ìjọ kẹrìndínlẹ́ àtàwọn àwọn ọ̀dọ́ ìlú. àwẹ̀ tó dópin náà nù àwọn àwẹ̀ lẹ́yìn ìyàwó tó ń jọ náà bá ṣe kí ni o tọ́ mark. tètè ọba nàkọ́ fẹ́ gbá àwẹ̀ ọ̀gbọ́dọ̀ gbà báyọ̀ yẹn. ọ̀gbọ́dọ̀ síra rẹ lẹ́gbọ́n ọ̀gbọ́n òní níyàwó. nígbà àwọn tó ti lọ sáájú wa náà léèrè rẹ̀ lọ́wọ́ àdẹ́bí Muhammad sallallahu alaihi wasallam Usman fún mọ́ gan ohun ọlọ́ọ̀bá àdẹ́bí Muhammad sallallahu alaihi wasallam pèrè oúnjẹ ọlọ́run mo fẹ́ tẹ̀ra mi lọ́dà tẹ̀wọ́n máa ń tẹ̀ra rẹ̀ lọ́dà kí ni yóò ṣe wọ́n máa ń ṣe tẹ̀tẹ̀ Yorùbá lẹ́yìn àtijọ́ àwọn aláàfin tí wọ́n wá yọ kó pọ̀ méjèèjì wọ́n wá ti gbàdìdì wọ́n mọ bóró bí bó lórí fún wọn á ní gẹ̀ẹ́rù gẹ́gẹ́ òsì gẹ́gẹ́ gẹ́gẹ́ ọkàn ọba ń sí gẹ́gẹ́ àtijọ́ pé mo oúnjẹ ọlọ́ọ̀bá tún wà á lẹ̀ ní. bẹ́ẹ̀ ni àbúrò rẹ̀ àlẹ́bí àwọn ọmọ sàálà àlùsọ́lá ló pé tàzọ́wọ́jú àlùwàlúùdà ìwàlúùdà ẹ fẹ́ ẹni tẹ́ ẹ pẹ́ nífẹ̀ẹ́ sí ẹ̀mọ̀ pẹ̀lú rẹ̀ mọ́. ó sọ náà ọba kọ ọ wọ́n àgbà bò níníyàwó lára tẹ̀sílífù náà ni a níyàwó lórí àlẹ́ ìṣe lọ. bàbá wa níyàwó kìí ṣe pé bóyá wàá jẹ nìkan tó wọ́n pa á sí. èyí ní ìlànà fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ nínú òdì bọ́ọ̀bá níyàwó ẹyọ kan alihamdulilah bọ́ọ̀bá ní méjì wàlílá ìlàhàm bọ́ọ̀bá ní mẹ́ta alihamdulilah ọlọ́gbọ́ ẹ̀ta ilẹ̀ ìlẹ̀ bọ́ọ̀bá bá ní gbogbo mẹ́rin alihamdulilah ẹ̀rọ fìlà ṣùgbọ́n bọ́ọ̀bá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ máa wo owó tí alẹ́ ti di pé kẹ́bí kọ̀ọ̀kan yẹn wọ́n máa súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ sàárà ni o. àwọn sábẹ́ nígbà yá ni àádúrà ṣàwọ́tà ń pèyànkún ní láwùn ọjọ́ ẹnì kọ̀ọ̀kan wọ́n gbọ́ àwọn ní feeling feeling ní ṣe wọ́n gbọ́ lára ìyàwó wọn àti lára ọkọ wa yóò jẹ́ lára mú wa. oṣù náà ni pé bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ náà lẹ́sìn gbalada àwọn kan kọ́kọ́ náà sọ̀rọ̀ lọ́ọ̀nù sọ̀rọ̀ lọ́ọ̀nù nínú ìwọ̀ tí wọ́n gbé kọ́ wa lọ́wọ́ lórí àwùjọ wa yìí wá ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn wa mọ̀ bẹ́ẹ̀ ọ̀hún wa fi yẹn lé wà fi yẹn lé tó ṣe pé kọ́ farabalẹ̀ tí na lẹ́sìn kẹ́kẹ́ tí ó mọ yóò fi ilẹ̀ lé yóò máa wá wá sàmálà ní. ṣàìtọ́ yẹn ti wá gbòde lónìí débi na hàjì ìṣòro àwọn aburú yẹn ti wá jáde jákọ́ láàrin ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn ọ̀kan àwọn tó ń kàn lọ sí ìgbà ẹ̀gbọ́n ìwà jẹ́ lèmi ní bá ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ pé á ah, ọkùnrin kírísítẹ́ǹtì lọ̀rẹ́ láwọn yìí á ní sẹ́ńdẹ̀ wọn ò wá lónìí ah, wọn ò díje ni o kí ni tí wọ́n ń sọ lórí kíkà ọlọ́run láti ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ojú wa tó ń jẹ́lẹ̀ àwọn yóò lè bà wọ́n ọba tó ń jẹ́ ìgbó wò wá jù. àbáwọn gan ni àwọn ọ̀dà ní ọ̀rọ̀ àwọn ọmọdé ní kíní kan kí ló dé. pàṣẹ o èyí tó ti ìyàwó lẹ́gbẹ́ lẹ́yìn lọ jẹ́. ọlọ́run ló mú ọlọ́run jẹ́ jẹ́ tó ṣe. èmi àwàdà là ń bẹ̀. ó lè bọ́ọ̀lù ló lọ ọba bọ́ọ̀lù kí kò sọ bọ́ọ̀lù òun náà bá gbé bọ́ọ̀lù lọ́bàjọ́ ń ṣeré ọwọ́ abẹ́jẹ́ ká lè mọ̀ pé nínú wa gẹ́gẹ́ tó ni ìgbọ́dọ̀ wà ọwà ń dà tẹ̀lé àyọ̀ tó dídú àti ìdíjú wọn láwùjọ ah, ọmọ ọ̀dà máa ń ti dé mi ọ̀pẹ ìjà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà wọ́n mọ̀ yọ̀dà tani ká kú ọ̀pọ̀ ni ọ̀pọ̀ ni gbogbo náà máa ń takò ìlànà yẹn gẹ́gẹ́ lára rẹ̀ lọ́wọ́ èyí tọ́lọ̀ wọn bó bí ọ ó gbé jùlẹ̀ èyí tọ́lọ̀ wọn bó òdí ẹ̀ ní síwèé kí ẹlọ́dọ̀ rẹ rárá lọ́wọ́ lọ múra sí gbogbo bí wọ́n mú wọn bá béèrè kì í wọ́n àwọn àbá ọlọ́wọ́ mọ́ ní eré ìwọ̀n ó lè má lè rí ẹgbẹ́ ni láyé kẹ́lùkù lọ́wọ́ àwọn ẹni wá wà lónìí táwọn ẹni ti dúró síbẹ̀ yẹn fáwọn ọjọ́ wà bá wọn lọ́kẹ̀ tí ṣe ní rẹ̀ wọ́n lọ́kẹ̀ tí wọ́n mú ọjọ́ ní ọ̀wọ́n mú ọ̀gbọ́n tí wọ́n dínkù báyìí lọ ìdí kẹ́kẹ́ mọ́ lọ́kọ̀ ní owó pé ha ìyàwó mi ti wá gbọ́dọ̀ wọn bá gbọ́dọ̀ mi lọ wọ́n ni ẹ̀sìn gá obìnrin òun ní ìwò pé owó ikú ẹ̀ jáde owó má lọ gbá má la àwọn má lọ gbogbo bá dáa gbogbo fídíò tí wọ́n ló ti jáde kéṣẹ́ẹ̀tì tó ti jáde sí ìrìwò láti jọ́ọ̀jì àyè ó gbà mí. tó wọn lọ wọlé òun náà wà lọ wọ́n máa bí ọ̀sán la wọ́n dájú òde náà àti díẹ̀ tó tó dé wọ́n jára dé lọ wá bá kan máa ti díẹ̀ òun náà à ń sọ nǹkan yìí láti lè sọra wa tẹ̀lé o ètò pé bóyá àbíkẹ́ ìyára wa torí pé ilé ayé yìí ilé kan ni tó ṣe pé a gbọ́dọ̀ tó ra wa ṣe bẹ́ẹ̀. ó tó ti bá bọ̀ ojú lórí ayé gbogbo ẹni yóò lọ bẹ́ẹ̀ ṣe é kú tọ́lọ́run ni wọ́n bá sùlámù kú òun kú oríire ń jẹ́ o àwọn náà sì kúrò àti ìròyìn kú jọ́ pa wá ọ̀kẹ́ náà bàbá tó kú lẹ́jọ́ mẹ́ta yìí ten days náà lè ṣe láti sùlámù láyé ten days ten days péré ẹ̀gbọ́n àbò musa ẹ̀gbọ́n àwọn bàbá àbò musa bàbá àbò musa gba silamu tẹ bàbá bàbá ẹ̀gbọ́n náà wò pé ah, silamu yìí wù mí bàbá ti gba silamu bàbá ti sọ ń jọ náà pé ẹjọ́ wọn bá mi bẹ lọ́wọ́ àbúrò mi wọn lọ sáájú mi kú o ó bẹ sáájú mi kú áá ẹ̀sìn yóò lè díẹ̀ torí ti ẹ mọ orí mi gba silamu ó sì wù mí. ó ti gba silamu lóòjọ́ friday ó sì kú lóòjọ́ sunday tó kẹwàá sunday ni wọ́n máa jẹ́ ìjẹ̀wá òní láyé ìjẹ̀wá lónìí ìbàrà mi. sunday ó ti tẹ́ níwọ̀n ọba ó ti kéré lọ́pọ̀ wájú ọlọ́run bẹ́ẹ̀ lára wọn míì náà bàbá kan bẹ ní ọ̀pá tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ fún wa rí bàbá tá à ń wí ọ̀pá ninety years àìsàn lọ́lọ́run ọba fi kàn tí wọ́n ní pé ń jí àjọṣe lọ́wọ́ four million naira. ó sì wó àwọn òṣèré dáwọ́ jọ lọ́fà òun wọ́n rí òjì fífi lọ fífi táwọn mọ́sálásí. pásítọ̀ kan ti lọ pé ọmọ ayé àwọn eight million naira. ó sì gbà ó sì naira ó sì lọ sọ́jú bí ní ó sì dé ó kó four million naira wọ́n dé ó sì kó fún ní four àwọn mùsùlùmí lọ́ọ̀ba wọ́n lọ́ọ̀ba wọ́n lọ́ọ̀ yìí ṣe bá eré ìgbà ayé ní nínú gbogbo nǹkan tó bá ti dáadáa dáadáa dáadáa nílò bá yìí wà ẹjọ́ jẹ́ pé ká yìí sí káwọn ọ̀dà àwọn ọ̀dà ọ̀dà gbogbo oníṣẹ́ ìwé yẹn lè wí kò sí yẹn bẹ̀rẹ̀ lẹ̀ àwọn máa jáde ní. tí mo fi jẹ́ pé tọ́lọ́hùn ìwọ́ lẹ̀. ṣùgbọ́n tó yẹ pé tọ́lọ́hùn ọba rí. lẹ̀. lẹ̀. mo pé bẹ́ẹ̀ máa pé wọ́n máa ń pọ̀ èmi ń pọ̀ tó. tí bá fẹ́ mọ̀ kẹ́kẹ́ tó láì lẹ́jọ́ lórí máìkì pé gbogbo owó tó fẹ́ ṣe fún mẹ́ta méjì yóò owó ní olówó ní ọdún yìí lọ́lọ́wọ́ yẹn lásán bá fi sí. ó lérò pé àwọn èèyàn náà owó wá láti inú ilé gbogbo sọ̀rọ̀ àti mọ́tò ajá yìí lè gbà wọn. torí pé nígbà tí èyí ti tọ̀nà ó kéré ní ìṣàìsàn máa ń dùn lé orí díẹ̀ yóò fi àwọn èèyàn lẹ̀ ẹ̀rẹ́ òun mọ́dún ní nàbí gbogbo ẹ̀dọ́ máa ń lọ lára sílùkọ́ ní ẹ̀rí wọ́n máa ń pọ̀ bẹ́ẹ̀ torí pé kìí ṣe tọ́lọ́hún èrò pa ádámì ní amadi ṣẹ̀tọ̀ nínú jésù bóun láti rí ayé ní dáàbò tẹ̀lé ilé tó ṣe pé wọ́n gbé nǹkan kọ́ wa lọ́hùn tá a gbọ́dọ̀ ṣe ká ṣe é ní oúnjẹ alùjẹ́ mẹ́wọ̀ àlùjẹ́ nàìjíríà pé bí yàrá bá bẹ́ẹ̀ èèyàn bí ó mọ̀ pé èyí tí mo ṣe lórílẹ̀ ayé ṣẹlẹ̀ ilé ẹ̀gbọ́n ni mo wa sálẹ̀bí ọmọ ọmọ sàlẹ̀ pé mọ́ ọ̀rọ̀ tó jù orílẹ̀ rí náà wọ̀lá ẹ̀fẹ́ ẹ̀dẹ̀kẹ́ góòdì blọ́ọ̀kù bẹ̀ góòdì góòdì gan tó rírí gan góòdì táǹpẹ̀ góòdì tárírí kátó wá sọ pé yé pẹ̀ wá jẹ góòdì òun lágbàáyé wọ́n lọ kọ́tọ̀ fi kọ́ ìdí bàṣà òun ní ojú òṣèlú ìwé nínú báyọ̀ ọmọ ẹ̀dẹ́rẹ́dàmọ̀ kẹ̀kẹ́ rí nínú pẹ̀lú kọ́rí àti mùsùlùmí àlejò Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní pé ẹni tó fẹ́yìn kúrò nínú ọ̀nà tó sì jẹ́ gbóhùn lọ kẹ́yìn wà ní jẹ́nà ìwọ̀n tí wọ́n máa lọ́wọ́ náà wáyé péré ọlọ́run fún mi kúrò nínú lẹ́yìn ọlọ́run owó owó kí ló máa rà lè jẹ́nà lọ́ọ̀kan títí títí títí tọ́lọ̀ mọ́ ìwọ̀n àá di pé yóò padà fi mú àlùjànnà ọlọ́run kó máa lọ pé máa bí ìwọ̀n bá fẹ́. tí wọ́n bá ń sọ bẹ́ẹ̀ fọ́ wa náà ní ti pé gbogbo yóò sọ wá fẹ́ láyé máa sọ. kí láàtọ̀ tí wọ́n ta ayé nínú ẹ̀rá rẹ̀ ẹni tí ó ń tọ́ kẹ́yìn wà lùjànnà gbogbo nǹkan púpọ̀ pátá náà ni ó sọ tí pẹ́sidẹ́ntì wa bá sábẹ́ bá gba rẹ̀ wájú rẹ̀ tó ní pé ìsàdùmọ̀ máa sọ yìí béèrè ohun tó bá wọ̀ ibi wọn bá wọn náà láàbù tí pẹ́sẹ́ǹtì wọn bá bá bí wọ́n sàlàyé pé ẹ̀ mútò tó ń béèrè yìí ni ó ti mútò ní ọjà ò àwọn àwọn mútò rẹ̀ ló ti gbé wọ́n sì ṣe é sẹ́ lọ́sẹ̀ tọ́lọ́ yìí wọ́n sì parí ẹ̀ lọ́sẹ̀ tọ́lọ́ yìí two thousand and nineteen june tá a lò tẹ́yìn rẹ̀ ni wọ́n sì parí ẹ̀ on the thirty one wọ́n lágbèlè ọ̀rọ̀ bẹ̀rẹ̀ nǹkan àbí ìtọ́jà nǹkan ọlọ́run ọgbọ́n máa sọ fún pé gbogbo ohun tó lórílẹ̀ ayé pátá gbogbo tí ń bẹ lórílẹ̀ ayé a fún ọ nílọ́pọ̀ rẹ̀ lọ́dún mẹ́wàá òun lọ́kẹ́yìn wà lùjẹ́ mẹ́ o gbogbo tí ń bẹ lé ayé yìí wọ́n wá ní pé a fún ní gbogbo ilé ayé ìhun tí ń bẹ ń bẹ nílọ́pọ̀ rẹ̀ mẹ́wàá àbúṣe ìdẹ̀kọ́dẹ́rí nínú tó fún àbúrò rẹ̀ rọ̀ pé àbí ìlọ́fẹ̀ á fún ní ihun tí ń bẹ ní ayé ihun tí ń bẹ ní ayé àbúrò rẹ̀ rọ̀ pé rárá o bí mo ti gbọ́ lẹ́nu tí ọlọ́run bá ní pé ìlọ́fun mẹ́wàá rẹ̀ lẹ́wọ́ ìlọ́fun mẹ́wàá òun ló ti ka ìwà jẹ lójú ẹjẹ padà bí i àwọn Muhammad sallallahu alaihi wa sallam òun jẹ́ sàlàyé pé kì í ṣiṣẹ́ wa yóò jẹ́ kí tó wọ́n bá fún wa láti jẹ́ náà yóò yà á rí ẹnu pé ká ṣe é kó sì gún régé kó sì bá wọn ṣe fi rẹ́ni tí wọ́n fi rẹ́ mu káàdì ṣe ń torí sọlọ́run káàdì jèrè wa kájèrè kẹtọ́ pọ̀ wọ́n fẹ́ lọ́dọ̀ wa náà ṣùgbọ́n a ṣe wàhálà o a ṣe wàhálà o a wàhálà o ó dà á rí sòwò a rà jẹ wo kìí ṣe àwọn ẹsẹ̀ ṣe bá sọ pé yẹn gbà Islam àbí yẹn ti Islam àbí yẹn ti súnà àdẹ́wò ti sẹ́kọ̀ọ́ nílẹ̀ àdẹ́wò ó rí dáadáa. حسب الناس أن حسب الناس أن يتركوا أن يقولوا آمنا àwọn èèyàn máa lérò pé bóyá bẹ́ẹ̀ pé òun ti gbà òun ti gbà òun á gba òun ti sílẹ̀ pé nígbà táwọn ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n ń mú láàyò kanú wọ́n à ní sàdéhùn báwọn wọ́n dàpọ̀ ní pàtàkì nàìjíríà nàìjíríà àti àdínkù ọmọ tó lọ sáájú wọn. àdínkù àdéhùn tó pọ̀ fún wọn. Fọláyà àdàmọ́nà lẹ́dínà Fọláyà àdàmọ́nà lọ́ọ̀mù lẹ́dínà sọ́dàkú Fọláyà àdàmọ́nà ìkàlẹ̀. Látara àdéhùn ló jẹ́ àwọn ọ̀tá lólódodo. Bàdá ìwé ìṣèlú. Sáré òun bá dé láàárọ̀ pé ha lẹ́yìn sí ìsìlámù tó lọ. Àwa yóò bá àgbọ̀dọ̀ rájẹ̀ owó. Àá àdéhùn ló ti tù. Ọ̀dọ́ àwọn ọmọ ولا àtẹ̀jáde ọ̀là àtẹ̀jáde fìtìnẹ̀tàn nílẹ̀ ní nàkàfà ọlọ́run kọ́ lóun wọ́n ju mú àdéhùn òkú wa tó jẹ́ báwọn kèfèrè ọmọ àwọn òfin kàátá gbogbo pàdé táwọn máa lọ rẹ̀ ọlọ́wọ̀n àdéhùn kẹ́ ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ̀n bá bẹ́ẹ̀ pé ó sì fi yẹ pẹrẹ tún ní ọ̀pọ̀ àwọn àbáyín bẹ́ẹ̀ wí ní o àwọn làgbọ́ fún ń bú bí ajá ní o ẹni ò sí gẹ́gẹ́ àwọn àbáyín láti ẹ̀ ẹ kò fi àwọn ní èyí ó ha yíyí ó lé ni tó ọlọ́mọ ti yànra tẹ̀wò àdéhùn ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ti máa ń gbé pọ̀dà tó ti gbé ọkọ̀ àwọn tó ti lọ láwọn ànẹ́bí ọlọ́run ànẹ́bí wa àyùbá ní sọ́lá tó sọ́lá nínú ọ̀sẹ̀ sixteen years tó fi sàárẹ̀ sixteen years àbá àwọn ọdún rẹ̀ ju lọ́sẹ̀ tó lọ yìí gbogbo five days lọ́lọ́run gbé sàárẹ̀ ah ojú ti rí nǹkan five days wọ́n á gbé five days ní fifty years three sixty five days fọ́dún kan sáárẹ̀ ni ò ti kú tí wọ́n tún wà sọ pé bẹ̀ lọ́hùn káàdì yà yìí tó tún máa sọ̀rọ̀ yìí pé ìgbà tí mo fi sábà rí àpọ̀ nígbà mo ti ní wọ́n sáré rẹ̀ àwọn ọlọ́dẹ́bí yóò mọ̀ àwọn àlẹ́bí ọlọ́wọ́ bá ní lóbi jẹ́ pé àlẹ́bí kan. ó borí gbogbo àlè ó mà. Ànábì Muhammad Sa'adà sọ pé aṣáájú mẹ́sì bẹ̀lẹ́ àlìyá. Àwọn tó le jù ní àdẹ́wò àwọn ànábì ọlọ́run. Tó bá lọ rán àdẹ́wò tí ò lè táwọn ànábì ọlọ́run. Tó mọ̀lẹ̀ Amúdálì Lẹ́yìn ó tẹ̀ máa àwọn tí wọ́n bá wọn. Àwọn rí súnà àdẹ́wò ti ìbẹ̀rẹ̀ ni o. àdẹ́wò àdánwò kẹrin rẹpẹtẹ gbogbo òfìsí ayé rẹ àdánwò ó kún pọ̀pọ̀lọpọ̀ àdánwò ìjọba àbá bàbá ti wá láyé ọ̀pọ̀lọpọ̀ wa wọn bá láyé ìyá rẹ̀ tó tún wo fún owó gẹ́gẹ́ bí ìyá wọn ò jẹ́ ó lásìkò lọ́dọ̀ ọ̀dọ̀ àmìnà lólòtí púpọ̀ náà lẹ́yìn ọdún mẹ́rin ló ṣẹ̀ṣẹ̀ padà sọ́dọ̀ ìyá rẹ̀ nígbà tí ó fi lọ́dún méjì ìyá náà tún kò lórílẹ̀ ayé bàbá àbá tí ń wo gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ òun náà lọ́dún méjì lẹ́yìn ọdún mẹ́jọ òun náà tún lórílẹ̀ ayé. ọmọ tọ́lá ọba tó ndị fún jọ́ máa wò gẹ́gẹ́ bí ọmọ fọ́ ọwọ́ rẹ̀ lé ìwé mẹ́fà sí lọ. ẹyọ kan náà ló fi lẹ̀ ẹyọ kí ọ̀hún o wá wá ládẹ́ owó jẹ́ àwọn rẹ̀ jẹ́ sọ́jà àwọn ìyàwó rẹ̀ ìyàwó lórílẹ̀ ayé ẹni ó bímọ gẹ́gẹ́ lórílẹ̀ ayé tó bí gbogbo àwọn fọ́ńtìtì sẹ́yìn máa rò pé yẹn máa fi mí àwọn yẹn wọ̀n jọ bá sí ọlọ́pọ̀ nìjọ tọ̀ àwọn àbúrò bàbá àwọn ẹ̀gbọ́n bàbá ẹ̀. ibi tí wọn bá ti gbé sí wá àwọn ọmọ kọ́kọ́ lé ló ti pé àdéhùn ọwọ́ tó ti àdébí báṣẹ wo bàbá ti tó àdéhùn rẹ̀ bó ṣe ń tẹ̀lera wọn sí àti ń gbé lọ gbéga lọ́dọ̀ ọlọ́run ọ̀padà jáde yé ọlọ́run láti yẹ̀ pé ọwọ́ láyé náà olówó àlẹ́bí Yusuf lówó láyé ọlọ́lá Yusuf lọ́lá ọlọ́run wá ní kó rẹwà Yusuf rẹwà ọlọ́run wá ní pé kéyìn ló fi jẹ́ pé a gbọ́dọ̀ rí ẹ̀sìn wa yìí lẹ́sìn kan tó ṣe pé ọlọ́run ọgbọ́n ń tẹ̀wá wò. mọ́mí níjà olùgbàgbọ́ òdòdó ìta máa tẹ̀wò nínú sọ ìkọ̀kọ́ alẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam sọ pé ẹni ọba jẹ́ mùnẹ́fìkì ẹni ọba jẹ́ olùgbàgbọ́ òdòdó tádẹ́wò máa ń dé yóò máa mì yóò mì sẹ́gbẹ̀ẹ́ tádẹ́wò máa lọ yóò mì padà tọ́wọ́ tún dé yóò sì lẹ́gbẹ́ kejì tọ́wọ́ lọ yóò tún mímọ́ lọ́wọ́ bá jẹ́ ọ̀nà rí yóò tún tùkùtù ọ̀kan náà wọ́n jọ̀gbọ́n náà tó dáhùn bàbá wa nàìjíríà ní wọ́n sọ̀rọ̀ pé ìmọ̀ọ́nì àwa yorùbá àti ìmọ̀ọ́nì láwùbáwá láàyè ìtẹ̀wìyà kò sí fi wéra wọn tá a bá rí lábáwá tọ́lọ́wọ́n bá ní kó gbọ́ lọ́wọ́n ọba gbọ́ pàápàá jùlọ ọmọ ìlú mọ̀jínà tọ́lọ́wọ́n bá ṣàánú rẹ̀ tó gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tọ́ba ní ásídẹ́ǹtì ìyàwó kú ọmọ bíi mẹ́rin méjì kú nu wọn ọ̀kẹ́ kẹ́ńtà ọ̀kẹ́ fọ́ lójú wá èsì gbọ́dọ̀ jẹ́ ìjọ jẹ́jẹ́ nínú pé alhamdulilayi tọ́ba tẹ̀lé ní ìwà náà ọba tẹ̀lé síbi ìgbà ṣe sínú làákàyè mi ò pé nǹkan ẹ̀ tẹ̀lé tí nǹkan ẹ̀ bá tẹ̀lé àwọn yóò máa wá kíyàn wọ́n máa kíyàn gbé ah, ẹ̀pẹ̀lẹ́ yóò nígbà tí ó wá lé léyìí àwọn yóò ti máa fẹnu àwọn ọ̀rọ̀ kẹ́ńpẹ́ tí wọ́n ti máa gbọ́ sí wọn náà létí kì í sì wọ́n lé lé lé yóò kàn án kìnnìkà kìnnìkà tó wá pẹ́yìn náà nígbà bẹ́ẹ̀ oh, ni ẹ̀ ọlọ́run ọ̀sán ó kìnnìkà nígbà tí gbogbo àwọn yẹn bá já ọ̀padà àwọn kẹjọ òkú àwọn jọ bíi mẹ́rin bíi márùn. ọ̀hún ayáwá rí ọ ní ohun ojú tẹlẹ yìí tó máa dà gbogbo ẹ̀ náà kọ́ ń tọ́ lọ́rùn bí ìsojú lásán tí wọ́n nìkan láwọn kọ́ lọ ọ̀dẹ̀ ìbàdàn ní àìpẹ́ ọlọ́run ló dé o bí wọ́n lọ sá ọbẹ̀ sùn lálẹ́ ṣàìtọ́ ló dé ibi tí wọ́n á gbà wọlé lọ́dọ̀ ìyàwó ẹ̀. ọgbọ́n ti àwọn tí wọ́n wá bá yín lọ́dọ̀ ọgbọ́n wọn ń lọ. ẹsẹ̀ yìí ni wàá lé òpè lásán ní ọ̀jẹ̀. ẹ̀wọ̀ ọmọ ìyọ̀kẹ́ tó kù yọ lọ́wọ́ nígbà lọ́sẹ̀ ní ó. àwọn ò ti pè mí ó. bẹ́ẹ̀ náà ni ẹ̀mí ìsìn náà.

alifitinatu afufa fitinɛ le le ha ma ti di mo wà ní ọbẹ dà abrahamu kò náà awọ ọjọ Ọlọ́run tà ebi àdéhùn owó lọ́lọ́run tó gbogbo ohun wájú wọ́n fọlọ́ tẹ̀ gbé sí lẹ́mi ọba ẹni tí mo bá gbólóhùn ọmọ ẹni Hamza ìgbé ah! lọ́jọ́ kìíní àná ìnira èsì yìí làwọn rí báwo wá fẹ́ sí wọ́n bá gbólóhùn mẹ́rin táwọn ọ̀wá bò ó lórí táwọn ọba káwọn ó lórí táwọn ọba káwọn lọ ẹgbẹ́ orí oṣù ọlọ́run wá ní gbé aṣọ sórí ẹ̀jẹ̀ ìwípọ̀ nísàlẹ̀ àwọn ti lọ fọ́ lọ́wọ́ tí èyí ṣe ń bálùjẹ́ ní ẹ̀sẹ̀ mi lè ní jẹ̀ yìí ó torí ẹ̀ kò lè jẹ́ owó kan ẹ̀wọ̀n ó torí ẹ̀ kò lè jẹ́ owó kan ẹ̀wọ̀n ó ní wọ́n máa gbé lọ tí èyí ṣe ń bálùjẹ́ ní ọ̀wọ́ tí títọ̀ wúlò ó ti jẹ láyé ẹ jẹ́ àmọ̀ pé ilé ayé yìí ilé tẹ̀síṣe bá yọ ṣe wàhálà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kí wọ́n fẹ́ sọdún wọn tí wọ́n fẹ́ ṣe nísìn wọ́n ti ń dájọ́ nísìn wàhálà ti bá wọn lórí bóòlù àwọn ṣe sọdún bóòlù àwọn náà ti sọdún àwọn wàhálà ti bá wọn lórí rẹ̀ àwọn náà ṣe wàhálà onígbà wọn tó parí ọdún yẹn kí wọ́n tó nísìn ni ẹni ọba jákọ̀wé nu wọn wàhálà ọba apájùlọ ọ̀wé àwọn eléégún ọ̀pọ̀lọpọ̀ gbàdé tí ń pàdé mi nísìn tí kí mi òkú gbẹ gbogbo ọdún tọ́lọ̀ ó pàdé mi ò mi tẹ́lẹ̀ ẹ fẹ́ bẹ̀rẹ̀ ń kí mi nísìn gbogbo wàhálà bí eégún wo ni wọ́n jáde ìgbà wo ni wọ́n jáde kìnnìkan kìnnìkan kìnnìkan eégún wo ni wọ́n jáde lọ́dún kẹtàkẹta wàá lè lè ní wọ́n ṣe tí wọ́n parí wọn bọ́ oṣù kan àbóyé ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n lò. gbogbo bá tún dé ní àwọn olówó wọn ti wàhálà gbogbo wọn ni wàhálà ọjọ́ ọba láì ní gbàlá alákẹ̀kẹ́ ìwádìí ọlọ́run ẹ ti fi kẹ́wọ́ nígbà tẹ́lifọ̀ ọ̀kẹ́ wa bá kú òmìnira yìí ìtọ́lọ́wọ́n ń tẹ̀lé ìlọ ọ̀pọ̀lọpọ̀ ilé ìláyé

yóò sì lọ ra kí yóò sì mọ́ ni. nínú làákàyè jẹ́ ni pé tí mọ́lẹ́kùn mọ́tò bá dé ọ̀ọ́lẹ̀ sá kò sí kìkẹ́ tó ń sá lọ ẹ̀wù bí kéde yóò tètè kú báwo ni ti kú tí wọ́n tó bá fẹ́ sílẹ̀ ní kéde ní gẹ́gẹ́ àwọn mọ̀lẹ́bí ọ̀dà tọkọ̀ kẹjọ wọ́n kò sínú sáré rẹ̀ ojú ni wọ́n fi kì í mọ́ wọ́n mọ̀ ló kì í kì í kì í tí wọ́n láwọn olùmọ̀ tó bá dé bóòlù òde káwọn àti bí ẹ mú káàkiri nàìjíríà jáde tí wọ́n bá fẹ́ ń ṣèdájọ́ nínú làákàyè gan ọ̀nà tí wọ́n gbà sí ìyá òun ni ọ̀la àánú ẹ̀ lójú ẹwọ àwọn òṣèlú èkó ní wàhálà ló ara bàbá tó lásán bàbá tó lókùn kan bá tún gbé lẹ́nu lára ni ẹtù ẹ̀jẹ̀ mu ẹ̀jẹ̀ mu kó lè bá yìí wọ́n lè da ìmọ̀ ọlọ́run ọba ó jẹ́ kí ìgbẹ̀yìn ju gbogbo àwọn yòókù lọ àwọn òbí ìfẹ́ láyé lónìí àwọn oṣù àwọn náà tí ó dẹrú wọ́n wá ti tẹ̀gbẹ́ núgbò wọ́n tẹ̀ wá lọ orí ti etí ogun bí wọ́n ti tẹ̀ra wọn wọ́n fọwọ́ ti ju onílé láyé amínú pé ti nẹ́nẹ́ lọ lọ ọmọdé ọ̀gá àti àwọn. sáǹbẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba ìgbẹ́ ọlá dákùmájà àti ìlàkà o ẹni tí o ti dákùmájà ọjà rẹ wá o.

agbára bí ìwọ náà lòun náà jẹ́ ọlọ́run kẹta àmọ́ ẹ̀. o ti gbọ́dọ̀ máa tẹ̀sẹ̀ rẹ o. tọ́ba ti wá sọ̀rọ̀ lọ́dẹ lẹ́ni tó ń gbé ń làákàyè rẹ tó lọ́wọ́ mi. òun náà tún rí pọ́sọ́ ó bí yàtọ̀ sí tó lọ́dọ̀ mi. nígbà tó ju síra wọn ó ń làákàyè ìwọ náà mọ̀ pé ìwọ kú ilé ju àfa lẹ́nu ní ìtú láwùjọ wa yìí ó ti wá bọ́ lọ́dọ̀ àtàkùn ìtúnú náà ìgbé mu tá a bá lágbẹ́jọ́ bá sọ lọ́rọ̀ gbogbo ọ̀rọ̀ yókù ọ̀rọ̀ kọ́rọ̀ ni mo tá a bá lágbẹ́jọ́ bá sọ nìkan lọ èyí ó sì sọ̀rọ̀ báyìí ọ̀sọ̀ nì torí pé òun náà kì í kò lè mú gbogbo gbogbo ẹ̀sìn yìí kò lè rí ṣe ká a ti rí láwùjọ wa yìí ẹni tí ń sàlàyé pé kájú pé ó bá dé pípú ní ojú bá jọ rẹ̀ yẹn àáfàá mi àlájì adámọ̀ ni ọ̀bá wò àìbó rẹ̀ èyí fẹ́ ẹ̀sìn mi ó ti jẹ́ òǹtọ́ náà wà lé lọ́wọ́ náà ẹ̀ sáwọn ìdìbò lórí ayé ló jẹ́ pọ̀ wọ́n ọba abáṣẹ ìwúmọ́ onídìí náà ni pé bó wọn ti ní àti ìgbà wọn máa fẹ́ ṣe. eléyìí kú díẹ̀ káàtó wọn jìnà nípa ọ̀rọ̀ ní pátápátá àwọn ìyàwó wa ọ̀dọ́wọ́ wa o ẹ̀rù ń bà wá ọpọlọpọ àwọn obìnrin yìí ni wọ́n jẹ́ pé ọlọ́run bá ti wọ́n wa àtàrà wa sì ni wọ́n ti wà lè wọn wọlé wọn ìyàwó wa ló pé ni bá àti látàkùn rẹ̀ àti ìta àti àtọ́pínpín rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wà ní lẹ́nu ní lọ lẹ́yìn ọ̀dọ́ péjú rẹ̀ lọ lẹ́nu lọ rẹ̀ yóò ti yọ yọjọ ìkú òru gbọ gbogbo tọ́wọ́ ẹ̀rọ gbọ́ ẹlòmíì sẹ́sẹ́ bí yóò lóhùn lọ èmi ìwà bọ́ ọ̀tà gbangba yìí o ó ti wá wà láwọn ìdílé olúwa káàkiri láwọn yẹn tọ́pọ̀lọpọ̀ àwọn ìdílé ti lọ ọ̀bẹ. a nípa sọ pé kí ju bó ti yẹ lọ ló máa gbọ́dọ̀ torí pé tíṣẹ́ ìtọ́nù ọba wọlé látọ̀dọ̀ ìyàwó ló ti wọlé àwọn ni wọ́n sì ń fún wa ní ìkẹjẹ ìwọ tí wọ́n sì ń fún wa tí òfin ti ń fún régé yóò máa ba ìgbàgbọ́ ìwà náà jẹ́ àfáwọn ahmed bin hanbal ọ̀hìnmọ̀ ọlọ́run rahmat awa ṣá imam shafi wà lọlé gbogbo oúnjẹ tí imam shafi fi dé lálejò àti imam ahmed fi dé imam shafi lálejò gbogbo ẹ̀ imam shafi parí níkẹ́ nípa padà ń di imam shafi pé kí ló fi dé oúnjẹ ní imam lókun nìkan ó ní pé òun tó jẹ́ kóun ọ̀jẹ́ ẹ̀ ẹ̀ pé òun wò pé oúnjẹ tó ní àlàálì tó tó báyìí nítorí òun tó ń jẹ. mo fẹ́ ló bẹ̀rẹ̀ pé ká lè bá a mọ̀ pé irú tá à ń jẹ́ onílàpàtì sígbàgbọ́ wa. ó ń sọ ọlọ́run bá tó ní sábà máa jẹ àwọn ìjọba yìí ká má jẹ ìjọba yìí ká má jẹ ìjọba yìí ká má jẹ yìí wa ìjókòó rẹ̀. bá ti ń yọ ọ̀nyẹ́ jẹ ọ̀nyẹ́ mọ́ jẹ ọ̀nyẹ́ jò jẹ gbogbo yóò ààfẹ́ kí èèyàn má jẹ́ bẹ́ẹ̀ torí pé tí ṣe ń yọ́ báyé èèyàn tí máa ń yọ́ sí nǹkan yẹn náà wọ́n ní wọ́n máa yọ́ sí ẹ̀sìn ọlọ́run ọba ọba àtọ́kọ́ lẹ́sìn ọ̀run o lè má gbáwẹ̀ tó ti lè kó ń o lè má kí àwọn kan tó ti lè kó wọlé dípò tí ṣe máa ń ṣe lójú onílé tí máa ń yọ́ sí ohun tí ń ṣe àtàwọn nǹkan ẹ̀ ní ìtòsí pé láyà alámọ̀ ayé lọ́wọ́ tó ń sọ ọlọ́run bá fi ní pé ká jìnà sí ká má jẹ káàrù pa ìjìnà àbẹ̀lọ́ kọ́lọ́mù ọba ìjọ ọlá tó fi dáadáa fún ẹnu ọ̀gá wa sábà báwọn bá wọn ní ìlú nígbà tí wọ́n tó ń kó lọ́kọ́ ìsáàdá àti ọ̀gá ìyá ọkọ̀ ọ̀gá ìyá ọkọ̀ Thank you. دار التكوين والآخرة دار التشريف òun náà ni pé ilé ayé wọ́n rí ilé wàhálà ni ilé ayé ilé àdánwò ni